الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله إلا هو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال المصنف رحمه الله تعالى ومن يطيق بوضع أو عناب أو حلقة أو أعين الذئاب أو خليج أو عضو من النصور أو وتر أو تربة بقبول لاي أمر كائن تعلق قتله الله إلى ما علق ثم الوقوع من حمة أو عين فإن تكن خالص الوحيين فذاك من هدي النبي وشرعته وذاك لا اختلاف في سنيته أما الرقى المجهولة المعاني فذاك وسواس من الشيطان وحين قد جاء الحديث أنه شرك بلا مرية فاحذرنه إذ كل ما يقوله لا يعتري لعله يكون محض الكفر أو هو من سحر اليهود مقتبس على الأوان نفسوه فالتبس فحذر ثم حذر منه كتعريف الحق وتنأى عنه وفي التناهم المعلقات عنده آيات مبينات فالاختلاف واقع بين السلف فبعضهم عكازنا والبعد كف وإن يكن لمن سوى الوحيين فإنها شرك بغير ميل بل إنها قسيمة الأسلام في البعد بعد أنتما أولي الإسلام هذا من أعمال أهل الشرك من غير ما تردد أو شك ما يقصد الجهال من من تعظيم من لم يأذن في بعين عزنا فمن يلد ببقعة أو حجر ميت أو ببعض الشجر متخذا لذلك المكان عيدا كسائر عابد الأوثان أقبل بيتي من يسقط ثم بي لكن في آه، أساس ولدت الشرطة lẹ́yìn tí a fẹ́ sọ̀rọ̀ nípa wa àlàyé nípa àṣírkò àṣọ ọ̀dọ̀ kékeré النبي صلى èyí yẹ pé ẹgbẹ́sọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ mọ́ṣí pẹ̀lú ìyá pẹ̀lú ọ̀pẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀pẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀pẹ́ يقول الشيخ صلى الله عليه وسلم في رياح الجوع الشق الأخضر أفرد سنة العلم ومثال أمثلة الشيخ الأصغر إنها أمثلة سابقة ọ̀yẹ̀ kí yẹn ní ìgbàgbọ́ sí nǹkan tí yóò sọ̀rọ̀ bí yẹn ní ìgbàgbọ́ sí nǹkan tí yóò sọ̀rọ̀ tí nǹkan yẹn lè ṣàǹfààní fọ́nà àbò lè gbélé aburú kó gbé kan rí bá ń sọ̀rọ̀ bí a lè kí ó kún ọ̀ṣẹ́ kọlọ àbúrò sí i kọlọkọ yẹn ti máa ń sábà kó sílẹ̀ ọ̀rọ̀ yìí yẹ́lẹ́ sí ń gbà mí láì ìnáwó lè kó sí báàbò àìnáwó yẹ́sẹ̀ kan. ويؤمن ويعتقد النفع والضر فيما سوى الله wọ́n lanu ẹ̀yìn ní gbogbo ẹgbẹ́ ẹ̀ka lè ṣàtọ́ lórí ìsìn ẹ̀rá àǹfààní àkóso ìsìn ààrẹ dáadáa àwòtí ẹ̀rí mú aburú tí kà sí ẹ̀rá ìsọ̀rọ̀ ẹ̀yìn ìbáraẹ̀mù lára tí ó kó àwọn mìsáàlì tó pọ̀ sínú àfọwọ́n fún ọ̀tá wọn áńpẹ́rẹ́ lábẹ́ báyìí wọ́n máa ń yẹ ẹ̀sìn kó ìwọ́n àbí àìsàn àwọn náà bí nígbà nígbàgbọ́ tí wọ́n wà òní owó ẹ̀yọ́ tá à ń kó jáde láti mú odò àmì àwọn ọkọ̀ sọ̀rọ̀ àti àwọn ọmọ kéékèèké pẹ̀lú àmì àwọn ẹgbẹ́ yóò máa sọ wọn àti ìtàn àbọ̀. wọ́n bá nílò àwọn ìgbàláyè ìdágbọ́sọ àwọn kàì kò sẹ̀rọ̀. kí ló fà táwọn èèyàn nínú àwọn ẹ̀dá ọlọ́run fi máa ń ní ìjà àgbọ̀ sáwọn ìlú àwọn kan báyìí. kí ló fà táwọn èèyàn tó wá ní òòṣà wọ́n máa ń pèpà káwọn bọ irin wọ́n máa ń pèpà káwọn bọ àpáta wọ́n máa ń pèpà káwọn bọ omi àwọn afáàní tó fà ní pé àwọn náà gbà pé àtomi àtàpáta àti irin wọ́n gbà pé ẹ̀dá ọlọ́run ìṣúná ìjọsọ pé ẹ̀dá ọlọ́run kí àwọn eléyìí ti fún òfin tẹ̀lé omi apáka yẹn ṣẹlọ omi yẹn ṣẹlọ bẹ́ẹ̀ ni omi yẹn ṣẹlọ èyí yẹn bá ti ṣẹlọ ó mà àwọn afi tó bá dáwọn ní súnmọ́ lọ olùdókè láàrin àwọn ẹ̀dá àwọn àtàkùn ọ̀dọ́ wọn múná wọn á rí àwọn ilé kan tó bá ní wọn lẹ́sìn kí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àgbáyé àwọn olùsí sí ìtọ́nà wọn a máa fi ẹ̀sà àwọn nǹkan kò sí ìkó wọn èmi ti ti fa aṣọ funfun àní kò sí òkòtò sí ilé rẹ̀ sílẹ̀ òun fẹ́ fi kí lóun òun fẹ́ fi súnmọ́ lọ. inú ìsìn ọlọ́run pẹ̀lú nǹkan wáyà ní ìsìn ìdábàá yìí àwọn tó ń sìn wọ́n fẹ́ràn náà káwọn nǹkan mi lọ́lọ́run ní ti ń sin òkúta ọ̀sán níbi ìsọ̀lọ̀ ní ti ń bọ omi náà níbi ìsọ̀lọ̀ bákí ló wá fà á sí ilé ìsìn wọn náà ọ̀rọ̀ ìgbà náà àgbódò hó máa náà àgbódò hó إلا يقربون إلى الله زلفى àwọn náà máa kàbọ̀ sí wọn wọ́n rò bẹ́ẹ̀ wọ́n àwọn ilé ìyàwó kan tó ń bá káwọn lè fi wọ́n súnmọ́ lọ. òun náà ló fa àwọn tí wọ́n ń jẹ́ kí owó rẹ̀ yọ káwọn tí wọ́n mú ní odò òun ló fà. abáyọ̀wọ̀ máa òkè wọn á fìlà àwọn ọ̀nà bí ẹlẹ́gbẹ́ ní ìgbà kan nígbà tí kàrọ̀ mọ́nàmọ́ tá à ń tó kẹ́lẹ̀ ní odò wọ́n ta owó ẹyọ ìlú mi ti bá lọ sọ́jà tó ló bá ti rè ló bá ti ní oṣù tó lọ lábẹ́ ọ̀dọ́ tó wọ́n ta yàrá yìí lágbàdo tó máa ta aṣọ lásán ló ti fi lé ló ti àti sílẹ̀ ajẹ́rẹ́ náà pè láti wáyé kó tó kọ́ máa ká ní ọdún ó fi ṣe kẹ́kẹ́ àmì àtàtọ́ gbàdọ́ gbẹ́lẹ̀ ló ti kàyí bá ti gbẹ́lẹ̀ ẹ̀ta.

àwọn ìlú míì láwùjọ láwọn bí àwọn Áfíríkà káàkiri ìgbàgbọ́ tí wọ́n ní anab irin làwọn tún nígbàgbọ́ sí. àwọn hẹ́lìkọ̀ àbí ó kàn máa mà bí àròkà kan hẹ́lìkọ̀ lè dí òkà ẹni tí ìgbà gbé bíyà ó ráǹdì lọ́wọ́ ìyẹn ní hẹ́lìkọ̀ àbẹ́bẹ́ni lọ́dún pé ìjòkó náà ní àtàwọn ọmọ ìṣẹ́ṣẹ́ hẹ́lìkọ̀ kan àwọn máa fi wọ́n jòkó dáì tó láǹfààní àti nígbàgbọ́ sí hẹ́lìkọ̀ tẹ̀lé ẹ̀yìn ìkẹ́bí òkà ní ilé àbísọ́wọ́ ni àbáṣọ́wọ́ ni títí ẹ̀ bá jẹ́ fi kíní sọ̀rọ̀ ńkọ́ o àbúrò ò lè ṣẹlẹ̀ sóhun ó wá gbàgbé ọlọ́run. àwọn àyàn níbi ábí láwọn àwùjọ mi ṣe àwọn ojú ìkókò ni wọ́n lọ yọ tó wọ́n gbàgbé ojú ojú kòkò yẹn kọ́ ó ní tí ó ṣe ẹ̀ bá dẹ̀gbẹ̀ e, ojú ń dòde yín àbúrò ò lè ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí ẹ̀sùn mọ́tò ẹ̀ńlá ṣẹ́ńtì ẹ̀sùn mọ́ ọ̀gùn àkúnmí yín kò ó ní ìgbàgbọ́ sáwọn nǹkan ọ̀kọ́ yìí pín àbóhùn ló papọ̀ àwọn bá àwọn tó wọn sọ papọ̀ oṣù méjì ni wọn àmì àwọn kàrà pàtó ojú wọn wọn sọ papọ̀ bí àǹkan bí àwọn lè kọ́ ó sì okọ̀ ọ̀dẹ́ lè bí ló ń kọ́ wọn lè bí ló ń kọ́ bá jà sí àgbè bá jà kan ẹwà ó wọn wà jà sínú sínú sínú ẹ báyìí ó wà sọ báyìí wọn ti wá dìgbà yẹn ń kọ́ òye àyẹ̀wò àfi àwọn àfi òwú àfiwé ẹgbẹ́ rẹ̀ fún wa ń wá iye obì kẹjáde tí ó lè fẹ́ ká sọ ọ́hún àbí sọ fún sọ́wọ́ àmì sì ń bẹ káwọn ilé ọkọ̀ ọkọ̀ sílẹ̀ àmì ìbẹ̀ wọn ní kọ̀ọ̀kan sílẹ̀ àpáàdì wọn lọ́nà tó lọ́nà àpáàdì wọn kòkò náà ń wà bí òun fọ̀ kò sí ìkòlóṣẹ̀ kan bẹ́ẹ̀ ó kẹ̀ láǹfààní àti àdékù àpáàdì ìjọ wọ́n sì fi òun kiri ó bí apá àdìrún náà pé ọdún ayò kò ní wọn lọ rí kùkù lẹ́sọ̀ lọ́wọ́ àwọn kò tí wàjú alẹ́ ní tí wàjú lẹ́sọ̀ lọ́wọ́ bá súnmọ́ ká fi súnmọ́ lọ́wọ́ balẹ̀ jọlá. so àwọn ọ̀hẹ́ ẹni tún bá wọn mú wà mú ní ẹ̀sẹ̀ kọ́ọ̀dù pé anáfọ̀ láyẹ̀ lẹ́hàkùn aburú lè àwọn hmm? ọdúnwí nínú ẹnu sùúrì àbójẹ̀rẹ̀ anásùrù ni ẹyẹ kànákànná wọ́n ń pè násùrù àmẹ́jì ní ẹyẹ lékeléke pé ní ó sọyẹ ẹlọ́wọ́ ẹlọ́wọ́ kí ni ẹyẹ wá ẹyẹ bá dé àwọn ẹlọ́wọ́ fún kàmí àwọn ẹyẹ lórí kíní ẹyẹ ní kíní ẹyẹ wọ́n máa ta ìyẹyẹ abẹ́fẹ́ ni wọ́n máa ń bẹ̀rù láwọn mímọ́ fi ń ṣe kọ̀ọ̀kan ṣan ẹ̀dínwó wé ṣe ẹyẹ ní ìkòkò lẹ́sẹ̀ lọ́mú ẹyẹ funfun ní funfun lẹ́lẹ̀ ní ní ní ní tó ṣe. ó wà ní àìsíkọ́ọ̀dù sára nǹkan àti ọjà ọdún wíìlì mi náà nọ̀ṣọ́ any part of ẹyẹ yẹn ó ní ìgbàgbọ́ títí bá ń bẹ lára bá ń bẹ ní ilé òun bá ń bẹ lára ọmọ òun ń bẹ nínú fámìlì òun kàtó sílẹ̀ sí wọn. ìní àsomọ́ ẹni wí ẹ̀ wọ́n ní ìgbàgbọ́ àti bí ní ìbáṣe ń bẹ ńkọ́ o kò ní sábẹ́ wọn. àwòwá ti àárín àbí ìyẹn tí ẹ nígbàgbọ́ sí tá a bá wúlẹ̀ ẹlẹ̀ àwọn bíi àbíyẹ òkú rárá múlẹ̀ lẹ̀ ó nígbàgbọ́ sí. àwòtúrú bẹ sínú kùbúrú àbí ìyẹn tí ẹ nígbàgbọ́ sí yẹ̀pẹ̀ tá a bù lórí sàárè tẹ̀lú pé ní tí mo bù lórí sàárè nǹkan o ní ó sàǹfààní fún mi kò ní lẹ́ka bú kàn ó ẹni bá nígbàgbọ́ sáwọn nǹkan yìí tó wá fọlọ́ lẹ̀ ìbéèrè ìmọ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ wọ́n ní dọ́ọ̀rù mùsùlùmí gbọ́dọ̀ gbàgbé ìpìlẹ̀ yìí yànnàfi ọ̀wọ̀lọ́ ọ̀dọ́ọ̀rù ọ̀wọ̀lọ́ tábùbá tẹ̀lẹ̀ sí ọlọ́run ló fi àdúró nǹkan náà àbábò wà lọ́wọ́ ọ̀dọ́ọ̀rù ọ̀wọ̀lọ́ wọlé yàrá òdòdó ìlàlá amẹ́ni lọ́wọ́ amẹ́ni ẹ̀ẹ́. أما يجيب المضطر إذا دعاه ويكشف السوء رب العالمين أما يجيب المضطر في أبان بينه ومن في أبان قالوا تعالوا بي كان يجون تقول الله ويكشف السوء كان يدبروك وين الله لو أنا لو أدار لهم تكاوي الله ما يمكن أن يدار عليهم ولكن أنت بقى بقى أنا كنت مرسولين وجيت وكان لا كنت بقى èròǹgbà rẹ̀ nígbà tó ń fa àwọn tẹ́lẹ̀ lọ́wọ́ ìlú àgbẹ̀. èròǹgbà rẹ̀ nígbà tí àwọn ìlẹ̀ ilé ọba lè lò lórí ìlú àwọn olùdó. ẹni bá débò àwọn ìgbàgbọ́ yìí ń bẹ lọ́kàn. yẹ́ ìdí àmọ̀lẹ̀ nǹkan ilé ìtààtà ó wá sí ìgbàgbọ́ ìdí sábà tí ó fi ṣe àtẹ̀wé pé kíkiri kan bá ṣẹlẹ̀ tó wà wọ́n lọ sábà kìnnìyàn. inú وكله الله بما علم ọlọ́run ó dàbí ó ti ní bàbá yìí lábẹ́ ní ọgbọ́n gbàgbọ́ náà kò ní ó ti yọ kó ní orí lọ́ba kí wọ́n lè mọ ọjọ́ tó lọ máa kí ṣe kí kí ìsọ ọ̀rọ̀ máa kó má dúró yìí ìyẹn ti ṣe ọlọ́run tó yẹ ní wọ́n náà sí kékeré tó sọ yìí àti àbá máa nà tà ó dàbí ìyẹn bá gbé tó ìgbàgbé tó o ti ní ìdí ìgbàgbé sọ̀rọ̀. ويجي الفاميلي انا عندي كذا كذا انا بتعرف من ده كده كده كده وانا انت اول ولا شو انا هو في دي دي تو تي دي في دي ولا دي ilé ìtẹ̀wé tí olùdámbọ̀ wàkàrí àwòrán ìlà àná àlùlá ọlọ́run wà dá ìdí èdè. ìgbà tó ń ṣe ká lọ́wọ́ àwọn ọ̀rọ̀ bá ṣe ẹgbẹ́ ìdílé kàtàlì lọ́wọ́ kódà tó bá kọjá ìta àtàlà tí ẹni wọn mẹ wàdà wọn ò tún sí yàrá yàrá ìgbẹ́rẹ́ dàpọ̀ láàbọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lè já ìta àwọ̀. Bàbá wo ni kò sí òwe jẹ́ pátá tó kàn wọ́n kẹ́lẹ̀ fún wọn ilé máa yà kàn. Ọlọ́run da ọ̀dà nǹkan pé pàtó ní sọ lóòótọ́ yà máa sọ̀rọ̀. Ẹni wọn kọ́ lọ ìwọ́n ìlànà àlákọ́ ọ̀rọ̀ àlẹ́ àtàwọn akọ́lọ́ الذي من تعلق بشيء وكل إليه من تعلق بشيء وكل إليه أي الناس اللي وصل عليك أكيد صلاة أنت دم كيف نبتدي هذا الكلام Ẹ̀sìn ẹ̀bá ti gbà lórí ìgbà àlà fún ọmọ àlọ́mọ ìlú àtàlà. Nígbà mọ́lọ̀ ní ìgbà lọ́wọ́ gbà. Nígbà máa ń tọ́jú ìgbà lọ́wọ́ àwọn olùdarí bá mọ ìmàláka kan ló ń gbà rẹ lọ bá mọ ìwọ rẹ èyí tó lè gbà rẹ lọkọ náà sọ àbó lè lé dáadáa sí àti àmà tàbí ìwé tàbí kí ẹni máa gbé ní jẹ ìgbọ́kànlé nìkan lẹ́yìn ọmọ fún ẹgbẹ́ rẹ. àwọn ìdí ìwà ti yẹ ní ìgbẹ́ lórí ìpìlẹ̀ tàbí èyí àti kí òun máa pọ̀ lọ́wọ́ kékeré sí ẹ̀rí ìṣúná tí kò ní dá aláàdìkan lèèyàn gbà á ní ọkọ̀ balẹ̀ ọ̀sọ̀kọ̀ ní àlàyé ojú ìlú òtítì ẹ̀ máa ń yí ẹ̀ wá nítorí pé aláàtọ̀ fún ẹ̀ olùgbàlà yìí. lẹ́yìn lè nínú àwọn òṣèlú àtúntò lọ́wọ́ pé ta lè ní ẹ̀rọ yíyá ẹ̀yà lọ́gbàlà lẹ́yìn nínú ẹ̀dá àtàkà àbára ń mú ẹ̀rọ tẹ̀lé àtúntò tó wá ní ọmọ ìgbà àbájáde ìgbèrú lọ́dún ní kí ẹ̀yìn mọ́tò àdúrà ọ̀pọ̀ ọlọ́run ọ̀pẹ ní àdúrà dúkìá ọ̀pẹ ní dúkìá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti fún màlúù ọ̀kọ́ lè fún màlúù àwọn àmì yìí فإن تكون من خالص الرحمين فذاك من هدي النبي وشرعته وذاك يقتل في سنيته الوقوع جمع رقية أصل الرقية الدعاء من الدعاء بألفاظ مخصوصة فيوى أو كلمة كثير حتى تعرفها وأنا في الرقية يقولون يجب أن يقولوا على أحد يقولوا على الفلق ربنا على فلق يقولون أن رقية الناس من كرقية أفعل لكم قليل tí a máa ní bùkátà àkàtà rúkúyọ̀. Ìtọ́gbà rúkọ̀ ní ìhóòrùn ìbàdí àdúgbà ò ní kí èlò sáyà láti lè àbí jákèjì sáyà. Àbí kíló àwọn ẹ̀dá tẹ̀ ìjọ wọn dá léwu lára láti rú sáyà. Torí ta tí gbé ní ara là ń tẹ̀lé ní àìhóòmà. Inú àwọn ọ̀nà tí wọ́n lọ wá sí mẹdíkéṣì ẹ̀ láyé lọ́sí ẹ̀sìn ọ̀dàbọ̀ ọ̀nà káńtà àdúrà lórí ìwọ̀n káńtà lókùyà tí ó ṣẹlẹ̀ sí ẹ̀ tí lókùyà ń fi báyà sí òun lọ ẹ̀lẹ́bí tó ṣẹlẹ̀ sí ará ìlú kan ọba ìlú kan àtàlẹ́ náà lè lọ síbẹ̀ àìlọ́sí dáhùn. Àwọn adé ilé wọn jọ wọn ń yẹ wọn fún wọn ń yẹ wọ́n tọrọ orí inú ọ̀fún wọlé ọba ìjòkólẹ̀ àwọn ojú ọlọ́pọ̀lọ́ wọn sàdá wọn. báyìí ni ọlọ́run ti kádàrá rí pé fàlú òdòdó ẹni tí ń jẹ́ ọba àlú wọn fàlú òdòdó fàlú òdòdó àti kìáde ìjòta. aláṣà àwọn pẹ̀lú ọ̀pá tètè bá táyà àti ìjòta yẹn. mo kí ẹ̀rọ fi ẹ̀rọ fi ń kí ẹ̀ wọ́n wá ti gbogbo ẹni tó lọ wípé yàrá ti nílùú wọn mú kí àlọ́ sẹ́. wọ́n ti yá lọ bá àwọn àlejò ká ní bí wọ́n ti ọ̀lẹ̀ lẹ́yìn ẹ̀dùn lọ lọ́rọ́ kí àjọ nínú wọn tó lọ sí i. ọmọ ọdọ ọ̀sán àná. àlẹ́ ẹni tó kí ẹ̀ bọ̀ wọ́n dá ní ẹ̀fún wa lómi ẹ̀fún wa lómi kí ẹ̀fún wa lómi ẹ̀fún wa lómi wọ́n wá sára wá kàn lókè ẹ̀. lábàá ti lókè ẹ̀ fún mẹ́jẹ̀ gbogbo ẹ̀ kí ni wọ́n jẹ́ fún Títí tí wọ́n sáyẹn ń dára sí ìwádìí ní ẹgbẹ́ ìgbàlá tó. Báyìí tí wọ́n sáyẹn ní ìwádìí ní ẹgbẹ́ ìgbàlá tó sábàlẹ̀ kúrò. Àdéhùn ní pé ààbà yẹn ti ló kí ẹ yóò sì jọ̀sùn bá ẹ fún wa rẹ̀ hàn. Ẹgbẹ́ wọn ni àwọn ó sọ ní ìdíje wá dé náà. Ìjọba náà sáré àmẹ́jì oṣù tó Àwọn sáré ìwọ́n ní sáré àbúrò ìjọba tó yẹ. Ó bá ti di wákàtí. Fáàtì àlàfáà, àlùmílẹ̀ lára ti àlàfáà, ó láti sọ̀rọ̀ ọgbàkà ó ti sọ́sọ́ ó ti fi aláàbí tí kéèyàn ti sanwó ọba àlùfà náà ṣe tọ́ka ẹ̀ lẹ́yìn ẹ̀yà ọlọ́ba yìí èyí tí kéèyàn kan tẹ̀lé èyí tí kẹ́kọ̀ọ́ tẹ̀lé. sọ́ńtà lọ́la ni pé àǹfààní alágbára ni fún wa máa pè wọ́n máa gbàdúrà ìlú àwọn tó yọ̀ kẹ́sì pé èyí ó sọ̀rọ̀ yẹn ní àbí àtòkìkányà. Mùsùlùmí òjò lè rà fún ìgbàgbọ́ ìbánilè káyọ̀ ìṣúra Buhari sí irú kéèkì báyìí táwọn ẹ̀bá ti wà. Èyí gbàgbọ́ pọ́lọ̀ ọba yóò fi nílẹ̀ sí wọ̀sán tó ń ṣe ní ìṣẹ̀bọ̀. Òfin mà, a ní olè òkú ní káfíńtì kalẹ̀ sí Nàìjíríà. A ní ìfẹ́ Yorùbá yìí, ẹ̀mí ilé ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni àárín ní ọdún tí wọ́n bójú gbówó yẹn lọ́dọ̀ lábòlé lábòlé gbówó yẹn àwọn ọmọ nípa ilé ojú gbé ọjà àjọpọ̀ nìyí àwọn ọmọ nípa ìjọba ìjọba wọn ní ìpele ojú ilé ilé ẹgbẹ́ wà yìí ojú ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó sì lè lọ sí ìtàn ìyẹn ìdílé ìyẹn ìyẹn wọn lè gbìyànjú lójú gbà ní bákan mọ̀ lójú bá ẹgbẹ́ ẹgbẹ́ lójú ìdílé ní ìpàdé lọ́dún قدر البيت يعني ما يكون جميع وسط البيت الذي الذي العين حق أقول كل شيء عليه وتمه يصور كان يوازن عليه ojú ẹ̀jẹ̀ rẹ̀ ó dàbí ìsọ́nù mi pé ojú ń gbà ní ìlú ó lè mú ọdún bọ́ọ̀tù ẹran tí wọ́n ní èyí ó lè mú ẹran olùbọ́sì lẹ́nu rẹ̀ ti dún láyé lóṣù tí ó padà wá balẹ̀ olùbọ́sì ó ti lè mú ẹran tàbí aláṣẹ ó ti lè mú ẹran tàbí nígbà rẹ̀ ẹran tàbí ẹsẹ̀ ìwádìí wọ́n á ní ojú ní wọn tàbí lọ́sọ̀rọ̀ tí ń gbé ayé ẹgbẹ́ náà tó ń parí ó yé wá ní ojú ìpàdé ṣùgbọ́n mo pẹ̀lú ọ̀gbọ́n tá a jà dáadáa ẹ̀sùn ẹ̀jẹ̀ èyí ni wọ́n ń bẹ lọ́wọ́ báyìí ìgbìmọ̀ lọ́wọ́ mi ìgbìmọ̀ ìgbìmọ̀ ọlọ́pàá òbí àbẹ́wò tó lọ. Ìdí tí sábà máa ń hàn ní kọ́lọ̀ bá sọ fún ọmọ ìyàtọ̀ ìdílé lòdì Ah, tí wọ́n lọ sọ fún bí gbogbo ẹ̀rí kí náà tó bá ẹ̀rí kí wọ́n dá wọn lójú wa lọ. nígbà tó ti gbọ́ wọn sọ fún bọ́lá kejì. sẹ́yìn ìbọn rẹ̀ dábàá ní àìsí ìgbé àgbà á má bí ìwà olúwa jáde ìwà lójú ìwòjú ìgbà ẹ̀ ìwòjú ìgbà ẹ̀ lójú mùsùlùmí náà bá ní tó ní kó ní ojú láti máa gbé lọ́dún lórí ẹ̀yọ́ wọ́n bá ti sára ẹgbẹ́ àlàyé ká máa ti lórí lọ́wọ́ kan lọ́wọ́ fi ẹ̀mí ìbànújẹ́ wọ́n lè ṣe é nígbà yẹn lọ́dún bí ó fún ẹ̀dí láti overcome ojú orí overcome ó oṣù mẹ́ta ẹ̀kọ́ lọ́wọ́ wọn nínú ìwọ̀n ló tán àwọn ẹ̀kọ́ lọ́wọ́ wọn láyé àlọ́ àlọ́wọ́ àlọ́wọ́ mi òwò ẹ̀ yẹnana àwọ̀ fún ẹni tí wọ́n ti lò ṣubú àfọ̀n àwọ̀ fún ikú rẹ̀ bọ́ọ̀nà tó ti wà lọ́wọ́ ìlà olè kó tọ́ nínú ààyè tí ó kí àti tọ́. وكل العين مرقا من حرمة أو عين أفتوى يومي أن ثم رد أبدا فوجوبا ونبي فإن تكن من خالص وحي فقد وصلت فوق àdúrà kò wá ní agbègbè nǹkan kò wá ní kàkárí àti ara rẹ̀ àbí àṣà àgbà náà àkárí àtàlẹ́ ní àkà. Ọ̀dọ́ ẹ̀ka ni ìmọ̀lẹ́ àti ìrọ̀ṣẹ́ ẹgbẹ́ àti ọ̀dọ́ ẹ̀ka kan kì í lára àti ìsọ́mẹ́yàtì. Èyí ìgbà ẹ̀rí náà máa ń ṣe lóòrè. Kì í sí ìfìlà àtìlọ́dà àwọn akáàkiri sórí àkàndínlógún àwọn sórí àkàndínlógún wọ́n bá bẹ̀rẹ̀ gbọ́dọ̀ àwọn tí wọ́n ń tún kíà lónìí á ti ẹgbẹ́ láti lówó kíà táwọn lè fi owó kíà pé ó mú yẹn ó mú yẹn owó kíà pé ó kuma da shi mai zai ba da daga daga ya kafa shi ba aka ka asar ka shi ma tsawo ma nan ne in su ne da ba su san su yi don kawai kawai sai ta tsara yin wayo ne mummacin a wani kuma na yi a fara ne ta kukiya ɗin ta yi wayo na ta lórí ta sáájú ẹbí lóde òní bí àgbègbè láti agbólógbà mi tó bá pọ̀ nínú wà lọ. abẹ́rẹ́ àwọn owó àwọn nǹkan bẹ́ẹ̀ kí n gbà ní ó bẹ̀rẹ̀ lè bẹ̀rẹ̀ sí àgbègbè nínú ìgbà agbólógbà kàrà ọwọ́ sì máa ń wí. lónìí ìdìbò àwọn kan wà ní kọ́ tó ń bẹ̀ bá ní gbàgbọ́ dára sọ́dọ̀ ó fi àyè ìgbè lọ. ṣùgbọ́n bò kọ́ ní fọmọ́sìn àwọn àyè فيتقون من غنم وحنين وذاك من هدي النبي والشرع وذاك اختلاف في صليته في خلاف ولا سنة كيف يمكن الغلو بين الإنسان والسنة حتى قواك القيام النبي أو من يسقط من الزرق قيامه ọ̀rọ̀ mi ń gbàgbọ́ pé ìsádàpọ̀ ti àṣìṣe láti káṣe ààrẹ ìlú mà lábàá ti tẹ̀lé lókè àyè ní nàìjíríà ṣe àgbàdo ìlà. lórí táwọn ìlú náà wọ́n ti dúkìá náà ní wọ́n ṣe ní ìdáàbò ẹlẹ́kẹ̀ẹ́jì. aláwọ̀ yasọ alágbádá aláwọ̀ yasọ aláwọ̀ yasọ amúnirọ́pọ̀ aláwọ̀ yasọ akúbà ìdílé tọ́kítàkà nínú aláwọ̀ yasọ kí ni fún màlúù ní ìjọba ìlú náà wọ́n kí àwọn àwọn ọ̀sẹ̀ فهذا التقوى خلقه التي لفظت به في سنته ẹ̀ka mẹ́ta rẹ̀ ẹ̀ka fọ́tì gbogbo orúkúlẹ̀ tí mùsùlùmí bá fẹ́ lọ́sẹ̀ tí ò ní lábẹ́ ìdí ẹ̀sìn àtẹ́gbọ̀. nígbà tí wọ́n fẹ́ gbọ́ ní kí wọ́n ṣàdéhùn kí ẹ̀dẹ̀gẹ́ni kí ló ń bẹ̀rẹ̀ sí ilé ìdìbò

من القرآن ما هو شفاء ورحمة والقرآن لا يملك كل وسع القرآن في كل سنة والشريعة لا على ذكر وأذكار النبي والقرآن وأنا أصدقها أكاديكا إسمع مني إسمع كل هذا أنا لا أقول كما ترى الشريعة أكاد يذكر لنا يا رسول الله أنا كما تعلم أنا إسمع فكل كان صامت يرد عن الخروج فيرميه فينفر وانا بذكر يا بذكر كيلو فزكا بيتي يجيبوا هنا ilé ìgbà òṣèlú lágbára ẹ̀ka sáfẹ́ tẹ́lẹ̀ yẹn gbọdọ̀ sáré ní ó padà gbọ́dọ̀ lọ sí ẹ̀bọ̀. fani amadu ọkọ ẹni ìpàdé ní bàbá ẹ̀ka rẹ̀ ìrọ̀lá tó ọ̀hún وفيه قد جاء حديث أنه وشيق بلا مرة فأنه أمر قال فأمر يعني المجهولة المعاني في كل والقلب àmọ́ tí máa rẹ̀ ó pọ̀ lẹ́pẹ́pẹ́. Èyí ni wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó kù sí ìbò nígbà tó pọ̀ sáré lé ìwé àwọn ọ̀rọ̀ ayé àkẹ́ wọ́n àwọn ẹgbẹ́ tó wọ́n. àwọn àmọ̀ tó rẹ̀ bóyá kẹ́lí náà gbẹ́mí ìgbìmọ̀ sílẹ̀ yẹn dúró fọlọ̀ ẹ̀yìn wọn. tí ó kù sí ní ẹ̀rọ eléyìí torí ẹ̀ ní kò sí tán átàlú ìbèrè ní kí àgbọ̀ ọ̀gá fi lè bá sókè. ẹgbẹ́ náà àjẹ́ ẹgbẹ́ náà àjẹ́ ní tẹ̀lé ọdún nínú ìmọ̀ ẹ̀kọ́ yorùbá orúkọ àtẹ́lẹ́tẹ̀ ní àìsí. eléyìí náà rí kẹ́yìn àtẹ́ ní wọ́n gbà sílẹ̀. táwọn tó máa ń ní òun jí kò ni àìlè ní ọjọ́ náà àbí àìlè tó ti náà ní a máa tẹ́kọ̀ wọn. ẹgbẹ́ bí kò yẹ kó àdìhàdáàdó báyìí wọ́n àlọ́run báyìí. àbẹ̀yìn àwọn ọmọ náà wọ́n Mudah buka masalah kali ini. Kalau dia أمره قريب مجهولة المعاني فذاك وسواس من الشيء الشيء láti lọ́yìn ẹtí kíkọ́ ayé òkú láti fa ayé àti àgbàdo ọ̀rọ̀ ìgbàlè fún àkùnrin bẹ́ẹ̀ ní ìgbàsílẹ̀ nítorí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni kò tó ayé mẹ́ta wọn tó lọ́wọ́ sàlámà àwọn akẹ́lẹ́

lọ́kọ́ dọ́gbọ́n ti lábùgbà ìlànà àti lábùgbà ìlànà ìjọ wa lẹ́yìn àyè àti kódà ilé kí ọmọ àlọ́ máa tòṣù olóṣèlú olóṣèlú láì sàlẹ́mì. Àwọn sàlẹ́ ti gbẹ́. Ilé tí àlẹ́mì sọ wọn gbàgbé pé kí ni a bá ti sàmárì àtayáká kí ni a wá ju àtúndà tó máa ọ̀hún. Kí ni a bá tó ṣe? Ó kà ní ẹ̀dẹ̀kọ̀. Ṣé kò túnmọ̀ pé àwọn akéwì náà ó lè dá fún wọn ṣùgbọ́n ẹ̀kọ́ náà ń kọ́ pé lábáwá nítò tí ìmọ̀ náà bá fún wa yìí kọ́ ó ní kí mọ̀ ó lágbára àti bára bá ìlú ní àrọ̀ ẹ̀lẹ́yìn ẹ̀kọ́ ní àjọ lágbára ìlú ní àlọ́ ìṣe ń bá lòdì ní àwọn àtàlẹ́yìn ìmọ̀ kò wẹ́sà mí àjọ tó lè dáná ìmọ̀ kò ìfà ìlú wọn látọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run ti ń lọ báyọ̀ tó pẹ́ àìrà àrọ̀ lẹ́yìn àkọlá ẹ wá sọ dáadáa kó wa gbó ẹ wá dáadáa kí ààrẹ ìpàdé inú àzùkárò àzùkárò ìwọ̀sọ̀nà. Báwọn èdè yìí yóò máa wá gbàdúrà fún ẹ̀sẹ̀ṣẹ́rì alùpàdéwò yàtọ̀ lè máa ní èyí tí ìtumọ̀ rẹ̀ tí ó kà. فذاك والقياس من الشيطان اسلوبا لا تبع في المسألة ẹ̀yin wá gbàdúrà ni wọ́n fún mi àdúrà tó fún mi lẹ́yìn tẹ́sí pẹ̀lú ìgbó lẹ́tẹ̀ẹ̀ta ẹ̀lẹ́tẹ̀ẹ́ mi yóò ní gbàdúrà kan wọ́n jẹ́ máa gbà fún àdúrà kan sínú wa kò sínú súnà ṣùgbọ́n máa nà rẹ̀ kò tá kò wá lọ́wọ́ súnà táàrí lẹ́wà rẹ̀ ìjọba gbàtú àwọn kò sínú dára sí èyí wọn lágbálẹ̀ lórí gbígbé ọlọ́pàá fún wa ẹ̀rọ ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ máa ń rà àjọ àkóso ìdúró kò ta wà lọ́pàá tó sùn sáré lọ sálọ́sọ̀ ọ̀dọ́gbọ́ lọ́wọ́ dá àwọn àtọ́ ọ̀rọ̀ ìwọ sọ̀ wọ́n kí ló kí ló rí ẹ̀gbọ́n sọ̀rọ̀ dágbé àgbọ̀n àìlú náà ẹ̀rí. àbí kí n gbé e lọ ikú tí gbogbo ẹ̀yẹ tó mo lè má má kí n torí ti àdúrà sọ fún mi àdúrà sọ fún mi ti báàgì àbọ̀dàbí òṣèlú sílẹ̀ òyì ta omi ìtàkùn tẹ́lọ̀ tó mo lè dúró àdúrà ń tẹ̀ kàdá mà ní. ìdí àdúrà ti dáwọ̀ súnmọ́ mo kò sínú mi dáwọ̀ súnmọ́ tó mo lè gbàdá mà ní ó tọ́ olè dídá ẹ̀rọ ló gbà kan. máa hàn ní ẹ̀rọ yá àǹtà ló pẹ́ làmà àǹtà tó sọ ní ìlú fún ìlú ìlú ìpàdára lọ ẹ̀rọ ìdá ìṣẹ̀lẹ̀. náà ọgbàrá àmọ́ sí lọ́kùnkàn dáa tó ìdí lọ àlùkìtàbọ̀ sílẹ̀ wá. Kí a kúkúrò wá sọ kí màtá màmá ta kọ́ ìkàrà bọ́ọ̀lù. لازم يا الله وزوجك ورسولك على أعدائي مثلا يا الله وزوجك ورسولك على أعدائي يقول أنا مولى توالي يقول يا الله ورسولك وزوجك ورسولك على أعدائي إلى ماذا؟ إلى ثلاثة هذا السكين ما يستهدف من الدين في الاحتجاج ونيته في مدرسة وعلى ثلاثة مونوكروت فاليو مونوكروت الثاني كالثاني والشيء Ìtàní ìlúra ní èyí tó túnmọ̀ lọ síra, tàní ló oṣù lọ́wọ́ oṣù mẹ́kọ̀ọ́ ìsúra lẹ́nu. وفيه قد جاء الحديث أنه شرك إلى مرية المهدرة. هذا بلاد يقول الله بها. لما كان عليها. إن اللقاء والسمائم والسوى لك شيء سلام الله أبوك فالسنة إن اللقاء ومثلا إن اللقاء والسمائم والسمائم والسوى لك شيء إن لا شيء أبوك نعم. Tẹ́lá ti mọ ẹlẹ́nu náà. Now, ini tí ìlọ́pọ̀ lọ, kíni mo fún mi jẹ́ àwọn ìjọba fún màá lọ́wọ́ fẹ́ súnmọ́ ìyẹ́nì àti lágbà. Ok, tàbá ìwọ̀n kọ́. Ìgbàlọ́wọ́ bí wọn. Ok, tí wọ́n làwọn náà. Oh, okay ẹ̀gbá lọ. Mọ́tà yìí mọ́ ṣẹ́kù fún Àdúrà àti àtàlá yìí. Bẹ́ẹ̀ ṣe náà. Bàbá àdéhùn ìfọ̀tà. ògùn fẹ́ ògùn fẹ́ lè fi wọn ẹ̀rọ lóyún ṣe àfọ́ àmì. Sọ̀rọ̀ àlòkọ̀ àti ìṣòro àtàmọ́ ẹni ìfẹ́lẹ́sìn tó mára tó yẹ sọ́wọ́jú sọ́mọ́tò sọ́mọ́rọ̀ sọ́mọ́ ìyẹ́lú yìí yóò lè ní ìfọ́npá ní sọ́mọ́tò lẹ́tọ̀ọ́ ní àtàmọ́ ẹni.

فالقرآن من كل رحم خلق من هدي وصل عنه وهكذا خلاف في صلي أخوانكم وقالوا الأولى المعاني فذكر الصراط من الشيطان الرحيم فيجبان خفيف أنه شرك بلا أن يهدي فحذر bóun la ti sọ lórí òkú òun la ti sọ lórí ẹ̀fọ́ àgbà lórí òkú òun la fún àyè ń ṣe òkú òkú òun la ń gbọ́ nínú àdéhùn náà lọ́kọ́ tàbí ìmọ̀ wá sí ìwà ìdájà àdúrà rẹ̀ ìyá àwọn àdúrà tí àyẹ̀wò pé òun la àdúrà tó yẹ bọ̀ ní. ìsàlẹ̀ ń bẹ nínú àdéhùn náà lọ́kọ́ tàbí ìmọ̀ wá sí ìwà ìdájà òun ni yóò ṣe pé ìtumọ̀ yóò yóò ṣùgbọ́n Etí ọ̀gá máa ń ra ní àdáyé tí ìgbà kó ọjọ́. Àwọn olùsáwà àti ìgbà ní kéde ń tàkọ́ ọ̀rọ̀. Ó ní ẹni pé àdájọ́ súnmọ̀ tí ọ̀yẹ́ ńlá àti ẹ̀fọ́ bí ìyàtọ̀ àti wọn kàrí òun pé ṣé kò mọ̀. Wọ́n ti rò ní ẹrù sẹ́yìn tó jẹ́ nàkánná. Wọ́n ta àtọ̀ ní súnmọ̀ pẹ́lú dáàtọ̀ ní ṣèkì. Olùkọ́ ló kí internacional intendendo onye dire ma vatti ma Somalia andam quella che ne cambia troppo cammina o a quel che a la lascia perché tí wọ́n lò yìí. Ní àwọn ẹgbẹ́ ẹ̀dọ́ ọ̀dà, ẹ̀yìn ayé ayé fún ojúmọ̀ tẹ́lẹ̀ kan, ha ojúmọ̀ tẹ́lẹ̀ kan, ní ẹ̀mọ ojúmọ̀ tẹ́lẹ̀ kan, ẹ̀yìn ojúmọ̀ tẹ́lẹ̀ kan ẹ̀yìn. Ìwé ní nǹkan ti pẹ̀lú pa, ó sì gbọdọ̀ fún ẹ̀sìn ìlú ìmọ̀ ẹ̀gbọ́n. Ẹ̀rọ agbọ́rọ̀ ẹni bá ń sọ̀rọ̀ gbò. Kí ló sàmì pé ẹ̀rẹ́ ẹ̀kejì ní ṣe? Òwúrọ̀ àdéjúkù, àlùmọ̀jú lọ́sọ̀rọ̀, àlùmọ̀ àmì, táà màtúmọ̀ lọ́sọ̀rọ̀. إذ كل من يقولهم لا يدري لعله يكون محض الكفر الله إذ كل من يقوله لا يدري إذا نجمع لكم إذا كانوا أحسن حكم بلا نجمع تاسع العرب من الأبيه من النظام ما في أمضينا لعله يكون ما حجده يجب قول الله عنه يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن الله يا محمد يا رحمن الرحيم اللهم صل على محمد انت اللي تقول هو شنو اللي هو فانا كده ما كنتش يا يا بيت الله يقول من يقول هو لا يدري لعله يكون محل الكفر والسنة تجاه كل الكفر كلمة أهل كثيرة أهو المصلح يا هو بما تلتقى على الأوان لا تسعوه فلتقى فرسم الناس بدون المتولي ليتأتي ومن بين لبسوه على الأوان wá dàrú báwọn mùsùlùmí tí ò kéwú ju ìlú wọn dàrú wọn lórí fún ẹ̀dá wọn náà lọ́wọ́ bẹ́sẹ̀ lọ. tó kọ lórí ju ó ti tó kílẹ̀ ìtumọ̀ rẹ̀ kílẹ̀ tí wọ́n náà lè dèjé ní ìjọ wọn jọ lọ́wọ́ ìjọra. Bàbá ìjọ lọ́rùn ló máa ṣàlá ẹ̀yìn wọn. وتعرف الحق وتسعى أنه لتعرف الحق وتنأى fàhádàrán sọ̀rọ̀ rẹ̀ fàhádàrán sọ̀rọ̀ rẹ̀ tó má hàdà rẹ̀ máa ń sọ̀rọ̀ rẹ̀ kúrò nínú àwọn àdúrà àdúrà náà àdúrà kàdúrà. ìwà àdúrà kò wá lè kó lè kú ọ súnmọ́ lọ tó ọ. àwọn ìwà àbúrò nínú àwọn àdúrà fàhádàrán tó má hàdà rẹ̀ nínú sọ̀rọ̀ sọ̀rọ̀ kúrò nínú àwọn àdúrà náà. نجعل الحق وسنأ عنه لا تعرف má lọ wà nínú àwọn tó kù òdodo tí wọ́n kéè lò ní ti bẹ́ẹ̀ kí olùbá ti kẹ́ ṣe tẹ́lẹ̀. má lọ bẹ̀rẹ̀ kí olú kílẹ̀ wá kẹ́yìn tó lò látara rẹ̀ lé ní akọ̀. Wẹ̀dẹ̀ ẹ̀nà àìnú rẹ̀ yàtọ̀ rẹ̀ lé ní akọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní ìgbèrè tí yẹn kò lójúmọ́ wá ká ìṣòro lẹ́gbẹ̀ẹ́ òṣìṣẹ́ ṣe. ó wọ́n fi mọ́ sálà èyí mo fẹ́ mo fẹ́ ìdílé rẹ̀. àwọn ọgbọ́n àwọn àṣà mi lò wọ́n kàn ń gbọ́n kan lórí ìlú àwọn ọmọ àṣà kàkà àṣà ìta àwọn ṣèkùn ṣùgbọ́n wọn wọ́n sì gbé ìpínlẹ̀ ìgbàgbọ́. àwọn ìtàlẹ́ lẹ́nu ìjọba tẹ̀síwájú

bí ọba tí wọn kí o sọ̀rọ̀ ọlọ kí o sọ̀rọ̀ wọn kí o gbé ìgbà tó wá sàánù ṣé kó náà lè èyí tó wọn bẹ èyí tó lè fẹ́ máa wá àwọn èèyàn lójú ṣé pé kí ọba ń kàtí náà ọjà tí wọn sọ àmà ìyá òní bá bọ̀ lọ́dún ọ̀dà ìlú ìmọ̀ràn mọ̀ ní fọlá ìgbà bẹ́ẹ̀ lọ́dún ẹ̀rọ ọ̀hún ṣùgbọ́n lè fọlá ìṣọ́lù bá kọ́lápọ̀ ní wọ́n kọ́ lórí ẹgbẹ́ ni wọ́n ti bá bíyà ni wọ́n lò lórí ni wọ́n ti tún fi ọmọ ọmọ tó wọ́n lọ sí èyí tó ti tún bẹ̀rẹ̀ lọ sí ọmọ dúró ní lórí tó ti wọ́n ti yé mi ìyàwó ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà kó wá fún ìtàn. Ní ọ̀sítẹ̀ ó ní ẹ̀yìn mọ̀álẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìtẹ́jú ẹ̀rẹ́ tó ń gbàgbé ìlú wọn wá sí pẹ̀lẹ́tì lẹ́ẹ̀dọ̀ rẹ̀ kí ọ̀run bá yá sọ̀rọ̀ bàbá àdúgbò ọjọ́ ẹ̀sọ̀rọ̀ àwọn ìgbà àdúgbò bàbá àdúgbò ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn ìgbà àdúgbò lẹ́sìn tí pàmọ́rìmù ni lẹ́sìn fi kọ́ ọmọ lọ́wọ́ àbúrò kọ́ ọmọ lọ́wọ́ àbúrò bí wọ́n ti ń lójú. معلق هو في حد كعب وإن تكون آيات مبينة تدور للقصد أبدا كانوا النبي بالقصد فالاختلاف واقع بين السلف أولياء من وجدوا والجبل أقل وبرفع kódà tó fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kọjú àléwọ̀ náà ni ó náà sún ẹ̀rọ èyí kúlù má yọ àti ìlàṣẹ ìlàkú fún ìjọba lè sún yàn máa nǹkan á gbé ìlàjọ rẹ̀ fún. tó o máa ń kọ́ ọ̀rọ̀ kọ́lẹ́ kan nínú obì ṣe àtẹ̀wé pé ọ̀pọ̀ tó dáa nígbà náà wọn kọ́lá tó ti wọn lè lórí ẹ̀sìn tó máa ń kí lóore láwọn àmì ìyá tí kò gẹ́gẹ́ bí ìyá owó ìfẹ́wọ̀n náà lẹ́yìn ibi alákàlọ́kàlọ́ yọ sùn náà ti rẹ̀ wọ́n yóò yọ láti yẹ náà dá àwọn sùn mẹ́kọ̀. àwọn méjì náà ò ní ìyè ìṣẹ̀lẹ̀ ti ẹ̀ ní wọ́n síbẹ̀ ìwọ ọ̀dọ́ náà ti wáyé nínú àwọn tí wọ́n ní ìgbà ìlẹ̀ àìṣe ìlọ́ta torí pẹ̀ òṣìṣẹ́ lọ́wọ́ káwọn àwọn àgbẹ̀ ẹ̀ka káàkiri tó sùn ní àwọn àgbẹ̀ ẹ̀ka ní wà àwòká wà wọn lá àlọ́ táwọn kan tó kìí wò lòdì wọn lá àlọ́ tó bá àwọn èdè tó mọ̀ ní òbí làwọn fi ti bíà ẹ̀ bá wọn wọ́n kí wọ́n ti sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn àṣà ìdáwọ́ lẹ́yìn wọn ní ìgbà wọn tẹ́ ṣe àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ti bẹ́ẹ̀ kò lè lọ ẹ má ti yẹ pẹ̀lẹ́ ẹ fi ọ̀rọ̀ àkàlàjà àti náà jà ó bàbá tiẹ̀ ní mú ọ̀rọ̀ rẹ̀ bàbá ní ilé mú lọ agbọ́dọ̀ nàìjíríà ọ̀rọ̀ rẹ̀ kì láàbù ẹ̀kọ́ oníkanlá. lọ́wọ́ àwọn ọmọdé wọn sọ pé wọ́n tó lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n àjà àgbàlá níbi ilé ọ̀rọ̀ àgbàlá. ṣíbi náà kọlu ọ̀rọ̀ àgbẹ̀ títí wọ́n ti gbàgbé náà wọ́n náà wọ́n kó bí àwọn ìlà náà yìí. Ìjọba ẹgbẹ́ tí wọ́n kó hàn síbẹ̀ ká pọ̀ síbẹ̀. Ẹ̀yin tó kó ń ayáyá àti ìmọ̀lá ìlú náà sí ọ̀rọ̀ ọgbọ́n ní gbẹ́sẹ̀ àwọn àtàlà náà lè ní gbẹ́sẹ̀. Òṣèlú tó náà ṣe rẹ́ kí wọ́n gbẹ́rù lẹ́nu ìgbàlá àwọn kọ́lá pẹ̀lú sòbí جماعة الأمين عائشة وجماعة من عبد الله بن مسعود. وما نفس الله سبحانه وتعالى يا عائشة مع سيدي على أنها جائزة والماعد كم معدوم أجازها والماعد كم بيتي أنثى جدود المقابلة خاصة lásìkò tí ẹgbẹ́ tó wà láwùjọ ju rẹ̀ tó jọ. Ogun tí ẹ fi rí kó yẹ fún ọmọ lásìkò olórí láti gbàgbé ń gbé. Lọ́dún lásìkò ìjọba ẹ̀yẹ̀ ìjọba kan àwọn ọmọ tó ti ṣúgbọ́n ẹ̀rọ lásìkò ìjọba tí a bá ti lẹ́nu ọdún ìgbà. wọ́n ti kọ́ lẹ́ka ìlú rẹ̀ rí ayẹ́fẹ́ so ìyẹn gbọ́dọ̀ sí lọ́dọ̀dì ìyẹn gbọ́dọ̀ sí lọ́dọ̀ sí lọ́dọ̀ tó ń tẹ̀ ní ẹgbẹ́ rẹ̀ yóò fẹ́ kùn ìdá kan àwọn ẹ̀fà kan ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fà kan ẹ̀fẹ́ para ó dàgbà ẹ̀wà máa ẹ̀yẹ kọ́ sínú èyí tó bá ti sọ̀rọ̀ lọ torí nǹkan òbí ti kó súnmọ́ ìgbótọ̀. وإن تكن لله سؤال يحذرني فإنها شرك بالله ṣùgbọ́n ìdá ẹ̀jẹ̀ tó láàbò ti wà ní tó bá tó ní kí ìtàkọ̀ síbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àgbẹ̀bẹ̀ káwọn lọ kọ àdúrà tí wọ́n máa lọ ẹnu mi tí wọ́n fi yọrọ káwọn lọ kọ àdúrà tí ẹ̀rọ ọmọ sórí ní ìwà tó tóbi káwọn lọ kọ sínú pépà tó sọ láyé náà fábíyì aláàbò tẹ̀wá wò yíyà ẹnìkan ọwọ́ lọ pàdúrà tí o sùn mọ́ ọ̀rọ̀ ẹlẹ́ tí o sùn mọ́ ọ̀rọ̀ ẹlẹ́ nígbà má gbà wá. ọ̀rọ̀ wa kọ sínú ewu ọwọ́ nìkan máa ń lu sọ́ọ́ kó lè bára ní kó lè máa gbẹ́sọ̀ ìlú ìfẹ́ ìpẹ́lú. ẹ̀yìn tẹ́tù rẹ̀ nígbà ìgbéra ẹlẹ́wà àní حفظ النور بجانب بعيد من المشاكل وصلت له اليوم إذا كان يدخله في المعلقات اتباع المعلقات مما سوى القرآن والسنة فهو يكون شركا ولا خلاف فإن هذا فيما صريح الكلام كنت أجمع فيما يريد الإسلام في جنة الأمثلة bẹ́ẹ̀ ìlú ilé yìí ó súnmọ́ àṣìláàmù lọ́lọ́wọ́ bá ti kú àwọn àtẹ̀fẹ́. àṣìláàmù náà ní ìjà àwọn àtẹ̀fẹ́ yìí máa ń gbé nínú ìran ọ̀sà kàdáńdé tí wọ́n fẹ́ ta sáwọn bóyá wọ́n fẹ́ ṣe ìgbógbé ẹ̀sìn kan. wọ́n ti wá ọ̀nà gbà wá lè wá rárá àtàkọ́jú wọ́n ó bá sáré pápá ó máa ń tẹ̀lé níbẹ̀ ìgbà ní ìgbà wọ́n ní ìlú ẹgbẹ́ wọ́n ní ìlú tó bá tó bá kà pọ́sítì tó bá tó bá kà lẹ́gẹ́dìgbò bí ò bá tó ń bọ̀ lọ́wọ́ tó máa ń fi fún àkókò ẹjọ́ ń tẹ̀wé ilé ìfẹ́ ní kan kí o sọ̀rọ̀ náà ìdí ní ìgbà yẹn kó sọ̀rọ̀ èyí ló ti tó súnmọ́ jù السلام إنها تسليم السلام بدون فيها فيها Àwọn sábà ń gbé nǹkan tó ń bá nígbà tó ti àwọn ẹlẹ́dọ̀. Ìrọ̀rùn sí àwọn ẹlẹ́dọ̀ wọn ní ẹrù sí ibi àwọn ìyá ọmọ òṣèlú pẹ̀lú àwọn. Alẹ́kọ̀ọ́ pẹ̀lú tí ọ̀lápà, ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ pẹ̀lú torí, alẹ́kọ̀ọ́ pẹ̀lú orí wọn gbogbo àwọn nǹkan wọn nígbà tó pé táwọn nǹkan bá ń bẹ lórí bí alára àwọn kọ́ àwọn òòlù ìmúlẹ̀. Pẹ̀lú àwọn ọmọ ọgbà àwọn nǹkan kan sálákọ́ rẹ̀ tó kì í kí ó máa yẹn wọn láì di àdé ìdààmú ọ̀tá ọ̀dọ́ ọ̀tọ́ táwọn sí o. Ìlànà àti náà òòlù òṣèlú ọ̀dẹ́ àrùn òdé náà òòlù ìtọ́jú sílẹ̀ sí ìṣiṣẹ́ àwọn للشرك eléyìí tó tí wọ́n ní kò sí èrè níbẹ̀ a gbọ́dọ̀ sí èyí ìfẹ́ àtúnṣe yorùbá kìí ṣèṣe sí ìṣù ìṣèṣe ọlọ́dọ̀ tó ní báyọ̀ kò sí ìdúró ní ìṣòro náà lè mẹ́rin ká lórí ìgbà àdámẹ́ àgbẹ̀rẹ̀ ìrẹ̀lẹ́ ààbò ìlànà. ó sì yàtọ̀ fún wa ní tààmì ìfẹ́ àwọn aláìmọ̀tẹ́ ń lọ sí tó kí tí ẹ máa bàbàrà ẹ̀dá kan ní ẹ̀dá ọlọ́mọbọ ìjọba ìfọ̀ká máa bàbàrà ṣùkú. Mọ́sàlá, alùpùpù àgbà ọlọ́run bàbàrà rẹ̀. Ọlọ́run alùpùpù àrùn mọ́sàlá ọlọ́run bàbàrà rẹ̀. Ẹ̀yìn mọ́sàlá mọ́sàlá ọlọ́run bàbàrà rẹ̀. Kẹ́kẹ́ wọn wá bàbàrà ìlú kan ní Mẹ́kà. Kí ni yóò ṣe? Àmì náà bí ọlọ́run bàbàrà wọn alẹ́ àtàwọn ẹni ọlọ́run tí ìfẹ́ lọ́kọ̀ọ́ mà lára wọn ọlọ́ọ̀tọ́ lára wọn ọlọ́ọ̀tọ́ ni. káwọn agbábàrà tọ́lọ́run gbàgbàrà ká gbé wọn sípò ńlá bọ́lọ̀ ń gbé gbàgbàrà àwọn ẹni ńlá ṣéwò. àlọ́wọ́ ní ìlà àwọn ọmọ ara lè ṣòro kiri nígbà rẹ̀ nígbà ẹ̀ka ọdún ní ọṣọ kí mọ̀lá kó sí lórí jù láàárín òmìnira ọ̀tà àbí ìmọ̀ làmì ọ̀dọ́ nílẹ̀ yíyá àwọn òbí فكما عزم شيئا لم يأذن الله في تعليمه فقد أشرك منعه أنا بقول إن كل شيء كعبد بقى بقى بقى بقى أبداً، àjọ ọjọ́ onígbẹ́jọ́ nígbà onígbẹ́jọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbàkà sọ́rọ̀ ẹni tí wọ́n gbàgbà. gbogbo ẹni tí wọ́n pa ipò kalẹ̀ àbẹ́yẹ kalẹ̀ àbẹ́yẹ kalẹ̀ àbí nǹkan kalẹ̀ ọgbẹ́tọ́lọ́ ọba ìpàṣẹ fún kalẹ̀ ó ti fún tòun ìgbè ìgbè bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀bọ̀ àwọn tí wọ́n ti fi bẹ́ẹ̀ ọ̀rẹ́ àwọn ẹlẹ́bẹ̀ tẹ̀lé yẹ lójú lórí ọkọ̀ àwọn ìgbè àwọn àjẹ́ ẹ̀yìn mẹ́ẹ̀kì ọ̀rọ̀ ìgbà máa lè fi ṣiṣẹ́ ẹgbẹ́ ẹ̀rọ ìyàgbẹ́ ní ojú kan á bí káyọ̀ lè yá ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ ní òfin oníṣẹ́ kọ̀ọ̀yà máa bí èdè ń pa ọ̀nà ẹ̀ pè kánú ẹ̀ pè kánú ẹ̀ pè kánú àgbà mára ṣùkúrú àgbà tó bá ti dúró pẹ̀lú ìgbà náà àgbà lọ. ní kókó ẹ̀ àwọn ìgbèjò kákọ̀ọ́kọ́ ìyọ̀ gbogbo ní ìgbẹ́ ní ọkọ̀ wá nígbà yìí kàrẹ́kà àgbẹ̀lọ̀ máa ní bàbá wá lẹ́yìn. Ẹ̀rù ni ọdún wa lọ sí káàkó kí ló sọ kábàá yóò dán gbogbo sọ ọ́ lẹ́rù náà kálà ní Kí ló ní kábàá yóò kábàá yóò tó ní ìyá àti ìgbàlẹ̀ bá lọ wà ká. Ìyá ìgbà lọ bá kan ní tàmá báyìí náà wọ́n bá ìfúnra lọ bá wá yẹ̀wò bá wà bọ̀ òsì yẹn lè lọ sí mákàlá pẹ̀lú kí ẹ lọ sí ẹlòmọ́sí kí ẹ lọ sí ẹlòmọ́sí ẹ̀rọ kí ẹ lọ sí ọlọ́pẹ̀ ọlọ́pẹ̀ àti láwọn ẹ̀rí tó dé ilé ayé kọ́ mu àbíṣọ́ní ṣọ́ra ẹ̀rọ láàyè nínú àwọn ìtọ́lọ̀ sí ilé ìpayé kápẹ́sì mọ́lọ̀ ọmọ yóò á dùn ṣọ́ra lọ báyìí náà àti ìtàkọ̀tọ̀ tó ń àìkú ah, ẹ̀kọ́ àfihàn tẹ́lẹ̀ èyí ní ẹ̀rọ ìlú ọkọ̀ lábẹ́ lóyà ẹ̀mí ló dáná ní ṣẹlẹ̀ ìlú ìyá lọ́nà tó fún wa lórí ní ẹ̀rí yìí tó ti sọ àtà kí ni àjẹjẹ bàbá ẹni olóyè nígboro ti di pé ìwúrọ̀ ẹni yóò ní bẹ́ẹ̀ ní ìyẹn ní ká máa ń lọ bá a ń lò ìgbà sí àti ìrẹ́lẹ̀ ọ̀nà ìyẹn ló lè jẹ́ kó àti àwọn àjẹ ẹni mẹ́rin onídìrí onídìrí ní òkúta náà ó ta òkúta tí ó ti kú dà ní òkúta ní ẹ̀yà ẹ̀lọ́ mú ẹgbẹ̀fẹ́ lórí kẹ́kẹ́ ní ìgbésẹ̀ yìí lọ́kẹ́ni bí a lórí ìpínlẹ̀ olùkọ́ àti ìgbẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ yẹn náà sábà ní ìwé ọ̀gá àdínkù ọ̀wọ́ rẹ̀ ló ti yẹn náà ìwé àwọn ìgbàgbọ́ náà ní ìgbà àdínkù èyí àbí ibi ìdí ó lórí pàtàkì tí ò sí pẹ̀lú. Àwọn ìgbà àwọn ọmọ ṣáájá kọ́dà náà ti jìyà ìgbàlọ́ta ìlú àtijọ́ náà ọlọ́run ló pè ní ìgbàlọ́ta. Ẹ̀rí olóko ní ìgbàlọ́ta tí láǹfààní ní ìyàtọ̀ láàrin ìyá àti ìyá. ìlú ìgbé sípò ńláńlá ìgbà tó ní sọ́ṣáàtì kan tí ìrìn yòókù òní ìmọ̀ wá gbé e ga kí ẹ máa háìpù rẹ̀ bí àwọn ìran yòókù lọ nínú àbẹ́ẹ́lí àhàlù ṣe sí àwọn àṣẹwọ́. Nítorí bẹ́ẹ̀ ìrẹ́ ló kẹ́rì lákẹ́ẹ̀mí, àìlẹ́ kẹfẹ́ ní àádọ́gbé àwọn sàárì ní àìlẹ́ kẹfẹ́ ló rẹ̀ àgbègbè. Ẹ̀rí ìjẹ́ nígbà mí irú àwọn àlùfáà sọ ìwé lè sọ ọ́ di ayé yíyá. Àìjí ó máa ń mú títí ọ́pùpù àsìkò oríṣiríṣi à. Báwo ni wọ́n ń sọ àwọn àyè bí àyè àbẹ̀wò gan-an lẹ́gbọ́? Wọ́n tí wọ́n náà ń sòsò òṣùwò àsìkò ọgbọ́n tí wọ́n lọ rẹ̀ wọ́n ti sọ́lé lálẹ́ wọ́n ti wá máa ń ṣìkò ẹ̀yẹ nìkan bí àtàrí ẹ̀ka àti ilé nìkan tó ní àgbélé tí àbá rẹ̀ tó lọ́wọ́ sọ ní ẹ̀yìn gíga. Ayé kàkẹ́ nípa àgbọ̀dù ìyá. Ọmọ rẹ̀ ní ètò ọ̀rọ̀ tó ọ̀nà tó wù lónìí ọ̀tún kan tí wọ́n lónìí ìgbàjọ́ àpẹ lọ́la ilé ìkọ́ lórí òṣìṣẹ́ òṣìṣẹ́ òní àhàlẹ́ àwùsà àbìbí àdàwùsà àwọn tí wọ́n mú wáṣíkàlì ìkẹta lórí ẹ̀tọ́ wọn ló sùn lẹ́yìn ọlọ́run àwọn náà wọ́n ṣe wọ́n sílẹ̀ ilé ìpèsè ìkẹfìlẹ̀ yé ìpèsè mùsùlùmí tí a gbọ́dọ̀ jìnnà sí àìsàn náà tó gbọ́dọ̀ àwọn tó máa tẹ̀lé ìṣàlọ́ ẹ̀sùn kárí sọ́nà náà sọ́nà náà محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك